له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا تباسط كفيه إلا تباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه wà bá dùn á olùkàfírí na ìlà àfi dọ̀lá tí ní ètò ìpínlẹ̀ tí ó máa dé sí ti bọ̀nyí nìkanì yìí 107.9 FM nígbàgbé aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ tí bàbá wa gbà ṣàmùsùndé ṣètò ẹlẹ́jà ní abúlé sẹ́rìtì ogunmáti àwọn afáwà àgbà tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́run náà àwọn náà ni imam ishaq ọ̀pọ̀lọ́rẹ́ muhammad al-awwal tí wọ́n jẹ́ imam da'watul haqqi central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ máa bá wa pálọ. alhamdulillah amma salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته dúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba. alhamdulillah. ọlọ́run ọba tó jẹ́ pé pé ọ̀rá pọ̀ lọ́dọ̀ ẹ̀ sílẹ̀ tí ó ń dá òun ni ọba tí ó ń dára láyé lọ́wọ́lọ́wọ́ báyìí. ń tọ́lọ́run bá dẹ̀ lè fi dára pọ̀ ìkan nínú ẹ̀ náà ni tí à ń rí lọ́wọ́lọ́wọ́ yìí ó tó bóyá sí pé nínú àrà tí ó ń lọ lọ́wọ́ yìí a rí àwọn tó jọmọ wa nínú nínú ẹ̀ ìdẹ̀rẹ̀ àwọn kan àmì náà èyí tó jẹ́ sí pé ohun tí ó dùn mọ́ni nínú tí ó tẹ́ wa lọ́rùn gẹ́gẹ́ bí ẹ̀dá àmì ọlọ́run àwọn eléyìí tó jùmọ̀ wa nínú ọ̀làn tó lè máa lọ bẹ́ẹ̀ o. àwọn eléyìí tó jùmọ̀ wa nínú ọ̀làn kó jù bọ́ wa fi òpin sí. àwa ń ọlọ́run tó bí àwọn nǹkan yìí wọn náà ni coronavirus kọ̀njọba àkùkù sí o. Owó ìyọ́ nǹkan lè máa ṣẹlẹ̀ lábẹ́rẹ̀ tó hàn tó wà tí tó pamọ́ àwa ò tiẹ̀ fẹ́ tó pínpín níta ń bẹ ọlọ́run kó sì pín sí. Oní ni Ramadan wá di méjìlélógún. Onídẹ̀ ni yọ́ ọjọ́ Àlàmísì ti Júmọ̀ Akọ́la. Ah, Allahu Akbar. Ìwòye Júmọ̀ àṣà tún ti ní ìsìsẹ́yìn tí àlàǹfààní àti kí eléyìí ló yẹ kó jẹ́ bànújẹ́ fún gbogbo mùsùlùmí tẹ̀sìn yé kí n ṣe ohun tó ń bà wọ́n nínú jẹ́ lásìkò yìí pé àbúrò orílẹ̀ lábẹ́kọ̀ ní ọdún yìí ṣe bó ṣe lérí ẹ̀ tó ìyẹn ló ń bà nínú jẹ́ jíjà náà ló kún máa fi ń ṣe náà lọ́dọọdún kó tàkọ̀wé kó gbó lọ́wọ́ àwọn èèyàn láti lọ kówó mì àwọ̀ jù ló ń fa àwọn èèyàn gbogbo yẹn náà ní ìsìn ara orí tí kòrónà mú wa jíjà ò ráàyè lásìkò yìí rárá rárá bí tí wọn kò máa wọ́n tún gọ́ra rẹ̀ tí wọ́n tún lọ ń tàn jẹ ní kọ̀rọ̀ yàrá kan àmì ọlọ́run bá kú jù tó bọ̀ bá wa kó bí jí àkó ńlẹ̀ ọlọ́run bá wa ọ̀nà àdẹ́bọ̀rẹ́ bá wa rẹ̀ dídí àṣetọ́nù nílẹ̀ bá wa gbé súnà sànádìgà sallallahu alaihi wa sallam àwọn ìyá wa náà ya súnà náà ni wọ́n pè wọ́n àárí ìyá bíbí àárí kò sí ìyá bíbí à. a ń tẹ̀síwájú lónìí Mo náà ni أسباب nípa عن العقيدة الصحيحة aqidati sahiha. Ilé tí a sọ gbẹ̀yìn. Mo náà ni ọ̀rọ̀ nípa àwọn tí ó ń ṣokùnfà ìgbóríkúrò lójú ọ̀nà àkíkà tó lálàáfíà. Ìwà kọríwọgbó káwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ṣẹ̀sìn lónìí tí gbogbo ẹ̀ ti dàrú. Wọ́n dára wa padà sí ìpìlẹ̀ a padà sí ìpìlẹ̀ ìpìlẹ̀ gangan ibẹ̀ náà ni solution wà sí tó bá ń ṣe wá láyé. Nípa fẹ́ fi parí ẹ̀ níbi eléyìí náà ni. Ìnìṣìrọ́fù bá ti wà sáà ilé tààlímì wà ìrìnlámi wà búrúdù ha ánìlẹ̀ ṣáàkì. Bí àwọn èèyàn lónìí, ó ti já sí pé àwọn nǹkan tó jẹ́ àwọn wọ̀sá ìlú tààlímì, àwọn tá ń lò láti fi ní ìmọ̀ ẹ̀sìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí ti ṣe àṣìlò sí àwọn nǹkan yìí ilé ẹ̀kẹ́ wọn náà jẹ́ wasilatu min wasaili ta'alim al-madrasa hiya wasilatu min wasaili ta'alim wọn náà jẹ́ kan nínú àkàtún tá a fi ń ṣíkọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ṣùgbọ́n àwọn èèyàn lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kẹ́ àwọn àfọ àti ìsorí ilé ẹ̀kẹ́ òkú wọn ti sọ́ọ̀bù ìtàn míì olónìlọ máa ń lọ ibẹ̀ ni wọ́n ti kọ́ ọmọ mi lóògùn afá ti ń da ọmọ síta kan wà lọ láǹgbá kiri afá ti ń kọ́ àwọn ọmọ bá ṣe ń jóògùn bó ṣe ń ju eléyìí bó ṣe ń lọ eléyìí àwọn ti ń kọ́ àwọn ọmọ bí wọ́n ṣe ń sà sànà kàlí àṣàṣìní oríṣiríṣi ń tán ọmọ mi nǹkan lè tó rèé ogun fẹ́ràn awọ́rò àrìmọ́lẹ̀ àfúnjẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan rádaràda ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé kéwú tí wọ́n dà lónìí rèé á ti ń tẹ̀wá sílé kéwú di pé ọmọ ilé kéwú ti ń ti pààyè báyìí wọn àwọn ah, aṣèwà lẹ́wọ̀n lọ́dún tó ń bọ̀ ah, mo ti máa mo ti ṣe lọ́dún yìí méjì ni mo ti ṣe lọ́dún yìí ah, àwọn alága tí máa gbà so gbogbo eléyìí náà ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ ilé ẹ̀kọ́ dì ṣé bó ṣe rí lánàá rèé àádìí mọ́gìdánà dúnìyà ọ̀dìnà ọ̀ṣẹ́rò àn ọ̀rẹ́ ìpìlẹ̀ ọ̀wọ̀lìyàn ìjà padà sí ìpìlẹ̀ wa kì í ṣe ìpìlẹ̀ rèé fáwọn mùsùlùmí ilé kéwù bí ta ti ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àgbọ́yé kíkà àti lílò Ìgbà náà ni bá nàbí ṣe tírè àwọn tó sáà. Ìṣìráfù báàdì wàzà ilé ìtàlímì wálé ìrìnlàmì wà bójú ha wọ́n ní ìlànàpé. Àìfara síbi kíkọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn mọ́ lónìí, kíkọ́ ọmọ ní àgbéyé ẹ̀sìn lónìí, ọmọlé tí ó kùmọ̀ lọ́wọ́ láṣẹ, kùmọ̀rún pé kò lè ká fátìhà kó yanjú. Àìmọye nǹkan lọ́pọ̀lọpọ̀ ọmọ yóò mọ̀ nípa òfin ẹ̀sìn amọ́lẹ̀ tí wọ́n wọ́n ló fi ń jẹun kí ló bí pẹ́rẹ́pẹ́rẹ́ tó ń kọ́ náà tó náà ṣe náà nìyẹn kò mọ ìyàtọ̀ tó wà láàárín ìrọ̀pọ̀ láàárín ọkùnrin àtọkùnrin àti ìrọ̀pọ̀ láàárín ọkùnrin àti obìnrin kò mọ́ sáyidá títí àfa rẹ̀ náà ó ní kọ́sọ́mù àwọn obìnrin ẹ̀jẹ̀ máa ń wá bí àtàkùnrin ọ́fíìsì mọ́ wọn. ẹwà ní kọ́mọ́lẹ̀ kí ó náà má ṣe tó gbogbo eléyìí àbùtánni nínú àwọn tó gba ayé jẹ́ lónìí tó yẹ kó àbíká kọ̀rẹ́ ti rẹ̀ ó bùkátà sí àtúnṣe. Bákanáà nínú àwọn wàsá ìlú yìí, òun náà ni àwọn ẹ̀rọ alágbèéká tá à ń ní lọ́wọ́ yìí, àwọn fóònù, Android phone, ṣé wọ́n táwọn èèyàn fi ń dá dára. Àwọn èèyàn ní Android phone lọ́wọ́ wọn fi ń wo òkú òní, iná ọmọ ń tẹ́ iná ń wò ń bẹ̀ o. Ọmọ ń tọmọ yín wò ẹ̀mọ ń tẹ́ ìyàwó yín wò ẹ̀mọ ń tẹ́ iná ń wò iná ọmọ ń tẹ́ iná ń wò ń bẹ̀. Àwọn oyin tá a ní nínú ilé, àwọn tẹlifíṣàn tá a ń wò, kílẹ̀ iná ń wò nínú ẹ̀. Gbogbo àwọn oríṣiríṣi àwọn nǹkan tá a ń wò yìí kódà ìyá mi àti bàbá àtàwọn a tún máa jà sí nínú ilé pé ah, rárá kí afọpàtì kìíní yẹn eh, rárá nǹkan tí màá yẹn ṣe yẹn ò dá tó ṣe dá àwọn obìnrin náà sọ́gbọ̀n kí ni wọ́n fà yìí ọ̀rọ̀ fíìmù tí wọ́n wò irú inú ilé báyìí nìsín pẹ̀lú àwọn tí ó yẹ kó jẹ́ àǹfààní kí wọ́n fi gbọ́ wá sí kí wọ́n fi gbọ́rọ̀ ọlọ́run tó yẹ pé táwọn fi ń wo gbogbo ìgbàrí àwọn ọmọ ìṣiṣẹ́ gbádùn àti ìṣiṣẹ́ yé wọn ibẹ̀ ni wọ́n ti kẹ́kọ̀ọ́ pé ah, àti bá ṣe babaláwo yẹn ni àti kí bá ṣe àpótò bá wọn kàṣẹ́ ni yẹn ni ọ̀dọ́ yẹn gé ni ibi tí wọ́n ti kọ́ ni ẹ wọ́n ti mọ́ bọ́ ṣe ń tójú bọ́lé. ìhìràbù àti wá gba ilé tàn lé mi wà ìrìnláàgì wà bọ̀dọ̀ ha ànìláàgì. lè jẹ́ ọ̀kan lára ojú ọ̀nà. bàbá ìjọ ìhìràbù ànìláàgì láti ìfọ̀ṣe ha. nígbà tá a ti sọ àwọn àrùn rẹpẹtẹ tó wà ń lẹ ọ̀rẹ́dì kí ká wá sọ àwọn kí ni ọ̀nà àbáyọ àkọ́kọ́ kí ni ohun tí kí ni máa ń bí ẹlẹ́ẹ̀kejì kí ni tó máa jẹ́ mọ́kọ́rọ́jì àwọn tó máa ń bí sọ̀rọ̀ bá ti rí báyìí. Ìnáwó múlẹ̀ kàtàn wà bí àrùn bí dúnìá wọ́n dàbọ̀ wọ́n kàzàrà tó ń fi fi ọ́. Àkọ́kọ́ nínú ẹ̀ náà ni wípé ó máa ṣokùnfà kí àwọn èèyàn kọ́kàn wà nínú ìparun láyé àwọn èèyàn dẹ̀rù pé àwọn ń ṣẹ̀sìn àwọn èèyàn rò pé ohun tó ń námà làwọn ń ṣe ẹ bó bá ṣe ń pariwo látàbí yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà wa táwọn èèyàn kàn jẹ àwọn míṣánná ń parọ́ fún tí wọ́n kó sí white white tí wọ́n ń tí wọn kì í bẹ̀sẹ̀ tí wọ́n ṣáà ń wà nínú àwọn oríṣiríṣi aṣọ funfun funfun láwọn àyájọ́ kan láàárín ọ̀sẹ̀ yìí àwọn ọjọ́ káwọn ya ìgbésẹ̀ ṣèyànjú ẹ̀ńkírun àìbúra bó ṣe yẹ kí wọ́n bọ̀ kò lè yẹ kí wọ́n nírun àwọn ìyá òde mọ̀. ìnáwó múlẹ́ká. bí ẹ̀nà ọ̀pọ̀lọpọ̀ àjò tí àwọn èèyàn ń ṣe fáwọn èèyàn kò jẹ́ káwọn èèyàn mọ̀ kọ́kọ́ ni àti wá yẹ ilé ìwé wá ṣe tọ̀hún kò jẹ́ káwọn èèyàn kò jẹ́ kójú là ó wá ń jẹ́ káwọn èèyàn máa wá ṣàṣìdànù rẹ̀ kò fẹ́. wọ́n ti yá ń fi dúnìá. Ó ti jẹ́ káwọn èèyàn ti ṣàṣìdànù láyé rẹpẹtẹ kan tọ́rọ̀ sọ nínú Al-Qur'an. Olùhálù náà bí òkun bí ní akọ́sárì náà àmàlà. Ọlọ́run ní ìrẹ́ ànábì sọ fún wọn wípé. Hálù náà bí òkun. Ṣé kí n fún ẹ̀yìn èèyàn nírò? Bí akọ́sárì náà àmàlà. Nípa àwọn ẹni tí wọ́n ṣòfò níbi ìjọsìn wọn. Àlàbí náà dọ́là sáyò hàn fi ń ṣayà àti dúnìá kí ń ṣe tí wọ́n kírun wọ́n kírun wọ́n gbà rẹ̀ wọ́n lọ sí hajj wọ́n yọ zaka wọ́n ṣiṣẹ́ olóore dáadáa ṣùgbọ́n bí wàhálà yìí ṣe pọ̀ tó tí wọ́n ṣe láyé yìí àwọn nǹkan kan ló wà tó bàjẹ́ tí ò jẹ́ kí wọ́n níjọsìn nínú àkọọ́lẹ̀ iṣẹ́ wọn àwọn kan náà àwọn dẹ̀ rò pé ṣe وهم يحسبون أنهم يحسنون صنعا wà láyé wọ́n rò kán wọ́n ṣe nǹkan yẹn torí wọ́n ṣe náà lójú. Ṣùgbọ́n tí wọ́n ṣe wọ́n ṣe sí ojú ẹ̀ àwọn tí ò ní jẹ́ kọ́lọ́run kó gbà pọ̀ nínú tí wọ́n ṣe. Lápẹẹrẹ ẹni tó ń kírun tó ń tún lá ẹbú ẹni tó ń kírun tó ń tójú bọ́lé tó ń ṣáájú ẹni tó ń kírun tó ní nǹkan kan tó so kán ẹni tó ń kírun tó ní nǹkan kan kọ́rì mọ́lẹ̀ oríṣiríṣi àwọn nǹkan yìí kò jẹ́ káwọn èèyàn rẹ́sùn ṣe gbájú tó kírun tó láwòrán ṣéwò káńdì kan tó máa lọ ń bẹ̀rẹ̀ ń bẹ̀ àwọn tó jẹ́ tẹ́lẹ̀ ọdún àwọn àpá àti sọ fún pé àfikún ẹran fún ìyá rẹ̀ o أنهم يحسبون أنهم يحزنون صنعا àwọn èèyàn wá rò pé ń táwọn ń ṣe tọ́ Fẹ́lẹ̀ jẹ́ sí káwọn kan yẹn ò tọ́, àgbẹ́dẹ̀ ń rò káwọn lẹ́sìn kan ọ̀dẹ̀ lẹ́sìn. Mo lè kàtún wà bí á ń fi dúnìá wà àgbàbọ̀ wà kábàárọ̀ tún sí àṣírọ̀. Lè jẹ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan èyí tó ń kó ìparun bá àwọn èèyàn. Ìfẹ́lẹ̀ jẹ́ kò fa nǹkan bí ìwé náà ni àìní àǹfààní sí àwọn ìdánilẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ àwọn tó yẹ kí wọ́n jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ arúgbó láwùjọ lónìí nkáyédì lónìí wọ́n nípa àwọn èèyàn òkìtì sẹ́sì mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ̀ dìí kìtì sọ́dọ̀ ara wọn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pèpè sínú òjò wọn bẹ́ẹ̀rù ti fẹ́ pọ̀ lọ́dọ̀ àwọn orúkọ àwọn èèyàn ni wọ́n gbé lárugẹ lónìí wọn gbẹ́sàn ọlọ́run lárugẹ mọ́ wọn wá yanjú sí àwọn tó bàjẹ́ nínú àlámọ̀rí ẹ̀sìn kódà tí wọ́n bá ní pọ́blẹ́mù láti ilé ẹ̀kọ́ tó bá fi lè délé nípa ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀rí pé ń tí já àfáà ló tún máa bẹ̀rẹ̀ sí takò kí lọ́wọ́ wọn ẹ̀ ṣúṣàn tó wá káàkiri kí ló dí tí wàhálà kò pé nípa ọ̀rọ̀ ọmọ fẹ́ lo hijab ọmọ fẹ́ lo jìlìfì ọmọ fẹ́ lo nìkọ́b kí ló fà á tó fi jẹ́ pé àwọn tí wọ́n tún jẹ́ mùsùlùmí láwọn ilé ẹ̀kọ́ yìí tó jẹ́ lẹ́ṣọ́rà dókítà ni pòfẹ́sọ̀ ni àgbókò sórí bí ara ara tó dẹ̀ jẹ́ mùsùlùmí ẹ̀kọ́ ọ̀gá ni wọ́n máa gbé fún ọtí ọmọ extremist ni wọ́n tí wọ́n ti lé ju kí lọ́mọ yìí ṣe tó fi jẹ́ extremist kò sí tó ṣe náà kọjá kó serious ó gbé sí yìí ó serious nípa ẹ̀sìn ẹ̀ ẹ̀sìn yẹn yé kò ọmọ ẹ̀ náà rí báyìí ọmọ ilé wa rí bẹ́ẹ̀ ìyàwó tiẹ̀ ò rí bẹ́ẹ̀ ń lé ṣòkòtò ló ń wọ̀ ilẹ̀ wá ẹ̀sẹ̀tì látọ̀dọ̀ ti tiẹ̀ apásímẹ́ǹtì náà wọn rẹ obìnrin ṣe àwọn tó dá wàhálà lẹ́rìí bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ mu àfáà ní náà kí ni ti wá kó ìpanu báwọn èèyàn láwùjọ ìṣàkóbá fún ọlálùkẹ́ yá màná à ń tẹ̀síwájú lórí ilé ní ọ̀la inṣàlá سبحانك اللهم وبحمدك أشهد أن السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwa tí a bá ní ìbéèrè àti tí a fẹ́ ṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ustad wa òun náà ni 080 35 75 13 66